الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن فر الحديث كتاب الله وفر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أراكم الله الله سبحانه وتعالى أترى صلاة هو نجوى محمد صلى الله عليه وسلم إكي ọlọ́run ألا tí كما بيت الله وصحابه sọ̀hábùn sí ọlọ́run àwọn ará ló ń kí wọ́n bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alala hawla wala quwwata illa billah. adákọ̀ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ọba tí ó ṣe ìjókòó wa yìí ní tí ó rọrùn fún wa láti kójọ ní àsìkò yìí láti máa gbéyẹ̀wò láàrin ara wa nítorí ní ṣe pẹ̀lú àlámàrí ẹ̀sìn wa àwọn ọdẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣá san oníkálukú wa lẹ́sàn dáadáa ó lè rí ní sábàbí oore fún oníkálukú wa àlékún àlùbáríkà kọ́nà kó kìkan wá ó lékún mímọ́ wa ó lékún dáadáa wa èyí tí a ṣe yìí kọ́nà kó kàkókò nínú nǹkan tí a mọ̀ gbalada bákan náà a fi ẹ̀mí ìdúpẹ́ àti àwọn màṣáyẹ̀kọ̀ wa tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi wọ́n ṣe masabihu dunya ó ní àtùpà tí máa máa ń lẹ̀ nígbà tí èèyàn bùkátà rẹ̀ láti lè fi ríran nínú òkùnkùn ọlọ́run tó ṣe ní kọ́kọ́rọ́ orí padà sí ibú kọ́lọ́ má jẹ́ kí ó tó sí yín láíláí àtọ́rọ́ fún gbogbo abájẹ mẹ́rin lọ́kùnrin àti lóbìnrin tí arọgbàdí wọn látara ìfẹ́ tí a ní sí ọ̀rọ̀ ọlọ́run àti súnà nábì wa muhammad sallallahu alayhi wa sallam àpadà sí ibú kọ́lọ́ má jẹ́ kí ó tó sí wa. náà èyí tí a fi máa bára wa sọ̀rọ̀ òun náà ni àkọlé tí wọ́n pè ní àtàhàdéyò. من علماء السوء والدواة المضلين wọ́n ní kí ni ẹ̀sìn sọ nípa bí a ṣe lè jìnnà sí àwọn àwọn àfáàbú àwọn sọnínú nínú àwọn onímọ̀ àti àwọn olùpèpè sí ọ̀nà àánú nínú àwọn àfà eléyìí ni tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí ní àsìkò yìí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọba kí ó ṣe rọrùn fún wa. àkọ́lé yìí nínú àwọn àkọ́lé tí ó pàtàkì ni wàláhì ó pàtàkì púpọ̀ torí pé tó bá dá pé bó ṣe ń bẹ ní àsìkò anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ẹ̀sìn Islam bá ń bẹ ní àwùjọ wa àbí ní àsìkò tí à ń lò lọ yìí kò ní sí ìnira bó ṣe wọlé kó mọ láti mọ mímọ láti kẹ́kọ̀ọ́ láti mọ ntọ́lọ́wọ̀n ọba tó fẹ́ láti mọ ntọ́lọ́wọ̀n ọba ò fẹ́ láti mọ yàtọ̀ láàrin funfun àti dúdú torí pé àsìkò wọn dúdú ni dúdú funfun náà ni funfun ẹni rí lẹ́ni rí bẹ́ẹ̀ lẹ́ni ibi náà lẹ́ni ibi àlòbulẹ̀ náà kò lẹ̀ àwọn àfáà náà ni àwọn àfáà ní àsìkò títí wọn ṣùgbọ́n tọ́ láì dènà pẹnu àwọn náà mọ̀ pé nígbà tí egbe ti regbe tí egbe ti regbe tí ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí ó ti lọ àwọn náà mọ̀ nǹkan tí ó ti ṣẹlẹ̀ ní tó ti dé bá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ń ṣe àárẹ̀ ní bá ti lè fi mú kí ìmọ̀ kó máa ṣe àárẹ̀ láì sí ìmẹ́jì àwọn onímọ̀ náà nìyí àwọn náà ń kọ́ àwọn náà máa ṣàárẹ̀ lẹ́ẹ̀ni àmọ́ ya ti wọ́n yẹ kó rí àwọn bá wa ta'ala àdéhùn rẹ̀ òun náà ni pé yóò máa la àwọn ẹni rẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ẹni ayó rẹ̀ a máa là wọ́n kúrò níbi ìmọ̀ tó ń ṣàárẹ̀ á sì máa lé wọn jìnnà yóò máa dáàbò bò wọ́n kúrò níbi àwọn àfáà tí wọ́n ń ṣàárẹ̀ kọ́nà bá wa kó mú ẹsẹ̀ wọ́n dúró nínú Muslim النبي صلى الله عليه وسلم قل الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس قل الله وباو لما قيمة للا ترى إما باكورو لارا وينيا أنت نيما هو دنتو ماما إمو لي ترى ريكو bẹ́ẹ̀ nìkan bá mọ̀ bí ò bá mọ̀ mọ́ ẹgbẹ́gbẹ́ inú èèyàn ló mọ̀ tí so ẹnìkan jẹ́ àfà lánàá ó ti di kìí ṣe àfà lẹ́ni ẹ́ ó jẹ́ ní tí arókanmọ̀ sí àbárímọ̀ lọ́dọ̀ rẹ̀ lánàá nígbà tí ilé ìmọ̀ ó ti ń bẹ nínú àwọn aláìmọ̀kan so léyìí ìmọ̀ olè sáré léyìí tó kó sàárẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ olè sáré léyìí kó kú ṣùgbọ́n ní tí wàhálà ń bẹ gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam sọ ní oníwàlá tó náà lọ́ha ìyàkọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó máa pa ìmọ̀ yóò máa ká ìmọ̀ kúrò ńlẹ̀ nígbà tí àwọn ulama ar-rabbaniyun àwọn afá afinima náà tí wọ́n dúró sórí ìlànà ọlọ́run tó ní kálukú wọn bá ti ń ká tẹ̀lẹ̀ tó bá ti ń papòdà tí wọn ò sí láyé má àbẹ̀rẹ̀ sheikh báyìí wọn ló ti lọ eléyìí ńkọ́ òun náà ti kú àfá àbáyìí ńkọ́ àá láti ẹ̀ òun náà ti kú báwo ni eléyìí ńkọ́ ẹ́ àlùbáni ńkọ́ wọn ló ti kú bùnbáàsì ńkọ́ òun náà ti kú ìfèmí ńkọ́ òun náà ti kú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àwọn àfa àjìlá tí wọ́n dúró sórí ẹ̀sìn tí wọ́n gbé mọ̀ dání tá a bá ń bẹ̀rẹ̀ eléyìí ó ti lọ bá ń bẹ̀rẹ̀ eléyìí ó ti lọ síwájú àwọn tá a dárúkọ yìí àwọn kan ti lọ síwájú wọn bẹ́ẹ̀ làwọn kan ti lọ síwájú àwọn tọ̀hún náà bẹ́ẹ̀ làwọn kan ti lọ ti lọ ti lọ tó lórí àwọn sàhábà àti wọn nílò àléyé wọn ti lọ. so ìmọ̀ àpapòdà àwọn àfáà eléyà máa fa sábàbí àárẹ̀ tó pọ̀ fún ìmọ̀ àti àárẹ̀ tó pọ̀ fún àwọn onímọ̀. Anábì sallallahu alaihi wasallam ní hatta takhadha an-nasu ru'usan juhala. Àwọn èèyàn wọ́n á kásẹ̀ ńlẹ̀ ìmọ̀ ó kásẹ̀ ńlẹ̀ látara ikú àwọn àfa. Bẹ́ẹ̀ làwọn yóò sì máa gbòǹgbẹ́ mọ̀ wọn wá ní réyìn kankan tí wọ́n lè wáyé mẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ mọ́ ju àwọn aláìmọ̀kan àbí yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àìsí ńlé ológbò ilédilé èkúté ológbò bá ń gbé ńlé olóńgè yìí tó bá wà ńlé ẹ̀rín gbóòórùn èkúté wọ́n sá lọ pátápátá yìí ní táǹpé ní táàkì olóńgè yìí ológbò mùsù tó bá gbé ńlé ẹ̀rín eré ìkúté kẹtàn ẹ̀rín eré ìkúté ṣùgbọ́n tó bá fi lè mú olóńgbò náà tó ń lọ bá ti wá kú ilédilé èkúté. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìmọ̀ àti àwọn onímọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àtàwọn àfáà àwọn àfáà bú àwọn àfáà kan sínú àlùjẹ́nà àti àwọn àfáà tí léyìn sá kúrò lọ́nà àlùjẹ́nà bẹ́ẹ̀ ni nínú àwọn àfáà rí bá ń kú àwọn náà ni ó mọ̀ ọ̀rọ̀ eléyìí ni tánábì sọlọ́mọ́ àṣọlá sọ kọsí ìlú kọ àtù ó bi kò mọ ní tó ń sọ mọ́nà wàrà ló ń sọ ọlọ́run sọ ní tó ń sọ anábì sọ ẹni àánú ni wà á dọ́lu ó sì ń sáré eléyìí náà nìyí òun náà ń sọ ẹlòmíín nù jẹ̀mọ́ kọ́nà kò mọ sọ wá nù kò mọ wà dúró eré ìlà fún kí àwọn afá wa fún akitiyan tí wọ́n ń ṣe ní àwùjọ wa yìí kọ́lọ́mọ́sá lékún dáadáa yìí kó lékún ọlá yìí kó lékún àlùbáríkà àtọ́jú orí àtàláfíà kọ́nà dúró àwọn àfáà báyìí kẹwa wàláhì oore ni o oore ni owó rà á kíyàn máa àfáà dáadáa owó kọ́ nìyẹn fi rà á owó kọ́ ipò kọ́ èdè kọ́ ìran kọ́ àṣà kọ́ kò síbi tí mo lè ti alẹ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá kò síbi táfà àbú òsì bẹ́ẹ̀ ni kò síbi táfà òrè òsì gbogbo orígun mẹ́rin nílé ayé kò síbi tí àfa àbú ò sí bẹ́ẹ̀ ni kò síbi tí àfa rẹ kò sí. jẹ̀mọ́ bólówó ṣe ń ṣe kòńgé àfa rẹ olówó mi náà ń bẹ náà tó náà ń ṣe kòńgé àfa àbú bí tálíkà ṣe ń ṣe àfa rẹ tálíkà ó ṣe ń ṣe kòńgé àfa dáadáa bẹ́ẹ̀ náà láàmú rí tálíkà náà tó náà mọ̀ ṣe kòńgé àfa àbú àtàgbà àtọmọdé jẹ̀mọ́ tó jẹ́ pé léyìí ọlọ́run ò fi fi kìí ṣe àdánwò àyè kan sáyè kan àdánwò gbogbo àyè ni àdánwò gbani ìtìlẹ́tù zẹ́mẹ́n àdánwò gbani tó bọ́lọ̀ bá wa kẹ́ ọ tó sùn tó jí tó wà yíká rẹ tó rí àwọn àfa al-ulama ar-rabbaniyun àwọn àfa àfinimọ̀nà lórí òdodo jẹ̀mọ́ eléyìí tó ọpẹ́ ọlọ́run adúpẹ́ o ọlọ́mọ àdúpẹ́ òkú ṣe ní máa ṣe wá o tó dẹ́ka mọ àwọn àfáà dáadáa o torí pé àwọn tọ́lọ́mù bá ti ṣe ní náà nínú àwọn àfáà náà láàmú gbọ́rọ̀ lẹ́nu wọn wọ́n á dúpẹ́ fọlọ́mọba Allah subhanahu wa ta'ala fọlọ́mọ ṣe àlékún àlùbáríkà àwọn àfáà tá à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn nígbà bá ti ń bá wa sọ náà nìyí àbẹ̀ ọlọ́run òun ni tó fa sábàbí ìjókòó báyìí wùlámà òsò àwọn àfa àbú kí ló dé táwọn àfa tó bí dájú pé wùlámà òsò òun la fẹ́ gbé yẹ̀wò àwọn àfa àbú táà fi sọ̀rọ̀ nípa tùjárù àsò àwọn olùṣòwò bú táwọn àfa nìkan náà ni wọ́n jẹ́ ní ibi ni àbí sáà láàrin àwọn àfa nìkan láti lè rẹ́ ní ibi ni tí ò ṣẹ́ ní ibi nínú àwọn olówó tí ò sí ẹni ibi nínú àwọn olóṣèlú tí ò sí ẹni ibi nínú àwọn dókítà àwọn tí wọ́n ń wo àwọn èèyàn sàn tára wọn bá ń ṣàárẹ̀ tí ò sẹ́ni ibi àbáwò sun àwọn bàbá abú màátù sun àwọn ìyá abú tí wọn ò sí ni wọ́n bẹ̀ wọ́n bẹ̀ ẹ̀rí jùwárù sun alábàágbé ebú àwọn náà bẹ̀ kí ló wá dé táwọn afá àti wáyé ṣe àṣàyàn pé ulama usul wàláhì kò sí tó fàájú pé ṣẹ́rí tá a bá ń rí aburú lórí àwọn ìran ẹ̀ka àwọn èèyàn tá à ń sọ wọ̀nyí àwọn olówó ni àwọn olówó ni àwọn olóṣèlú ni àwọn alábàágbé ni àwọn òbí ni àwọn ọmọ ni àwọn àwọn àwọn nínú àwọn èèyàn ni tá ń rí aburú lára wọn kò síbi tí aburú yóò ti tàn wá bí ibà ṣe látara àwọn àfa ìlànà àwòsó àwọn àfa àbú ni máa ń fa sábà bí ẹni bí bàbá bí ìyá bí olùkọ́ bí tíṣà bí alábàágbé bí so ìdàkejì ọ̀rọ̀ òun náà ni pé àwọn àfáà dáadáa àwọn náà ni wọ́n máa ń fa sábàbí káwùjọ dáa àwọn àfáà dáadáa àníwò kan sábàbí tá a bá rí àwọn bàbá tí wọ́n dáa tó ń mójútó àlámọ̀rí ìgbésí ayé àwọn ọmọ wọn ẹ lọ wádìí ẹ rí i pé wọ́n ní àwọn àpá tí wọ́n ń gbọ́rọ̀ sílẹ̀ tó ti dá wọn àpá dáadáa tí wọ́n ń tọ́ wọn sọ́nà tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n fi kọ́ wọn lẹ́kọ̀ọ́. tá a bá rí ọmọ nìyẹn kan nínú àwọn mùsùlùmí tó mójútó òwò ṣíṣe tá a sì rí pé ó ń ṣe ní èdè bọ́lọ̀ ṣe làákalẹ̀ ìlànà ọlọ́run súnà nàbì sallallahu alaihi wasallam olófin ṣòwò jẹ̀mọ́ ẹ lọ wò dáadáa ẹ ọlọ́run ò dá mọ́ ẹni yìí kò mú wáyé àwọn àfáà kan ni wọ́n jẹ́ sábàbí kò sẹ́ni tọ́lọ́run tó bí àìsàn tọ́lọ́run tó dá ọ̀nà àmọ̀ tọ́lọ́run dá mọ́ ah, ẹni yìí o ẹ̀ ń gbà ti bí láti kékeré ló ti di àfáà kó tàkùn kí ó kò kankan kan ó mọ̀ ọ̀run kí ó máa wẹ̀ gbà ó má lò wà láṣẹ kò sì lọ́lé kó kò sì lẹ́rìí kẹ̀kẹ́ tó ń kọ òun nìkan náà ló mọ gbogbo ẹ̀ kò sún tọ̀hún. àtà àwọn anábì ọlọ́run ọlọ́run ni wọ́n wájà dẹ́ka bọ́ọ̀lẹ́n fàhádà ọlọ́run ni wọ́n Muhammad sallallahu alayhi wa sallam àrí ẹ lẹ́yìn tí ó mọ̀ ó mọ ẹ̀sìn ọlọ́run ó mọ òfin ọlọ́run ó mọ tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run bò fẹ́ fàhádà àwa fi ẹ́ mọ̀nà ń tà fẹ́ àfihàn mẹ́nà ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni ìbálẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam á rí i pé kò séèyàn kan láyé yìí lórí gbẹ́rẹ̀ ní ayé tí ó wà sọ yìí pé wọ́n bí ìmọ̀nàmọ́ òun bàbá òun já àfà òun gbọ́dọ̀ tó mọ́ òun gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mọ́ òun gbọ́dọ̀ wá mọ̀mọ́ kò sóńtọ̀. ìyẹn ni àfà àwọn tí ní ọ̀rọ̀ṣinà ọ̀lọ ti ń jẹ́ ká mọ̀ yìí pé bá àfà bá dá láwùjọ àwùjọ dáa táwùjọ bá ṣàgbá kú àfáà tí ò da jẹ̀mọ́ ẹ má retí kankan lọ́dọ̀ àwùjọ náà ní tí ò da náà ọlọ́sìn kí àwùjọ wa yìí àwùjọ àwa mùsùlùmí umma muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tẹ́ wá pẹ̀lú àfáàrí kúrédé wọn àwọn sàhábà ridwanullahi alayhim àwọn ni kọ́ sàfà àwọn làfà àkọ́kọ́ al-ulama àwọn àfà àkọ́kọ́ nínú ìsìláàmù yìí wọn àwọn sàhábà nàbí wa muhammad sallallahu gbogbo pátá òdó ló tó kọ́ ẹni déédéé ni wọ́n ẹni dáadáa ni wọ́n àfa dáadáa ni wọ́n ọlọ́run tẹ́wà eléyìí tọ́lọ́ fi kẹwà yìí ọlọ́run ò kẹ́ àwọn ànábì tó lọ bẹ́ẹ̀ kéde táwọn ànábì ọlọ́run bá ti kásẹ̀ lẹ̀ jẹ̀mọ́ àwọn tó máa ń rọpò ó dè wọ́n tó máa ń dilé tí wọ́n jálàjogún wọn ẹni ibì ni wọ́n èyí máa ń fa títíra àwọn tó máa ń yí padà tó máa ń fi kú tíra wọn wọ́n máa fi kú òfin wọn wọ́n máa ń yí ìlànà wọn padà ṣùgbọ́n mọ́ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kò lè ṣàdéhùn fún wa tẹ́lẹ̀ rahimahullah oní kò lè ummeti oní gbogbo umma kọ̀ọ̀kan ìlànà òwa ṣìráàrù wa àwọn àfáà bẹ́ẹ̀ àwọn náà ní aláburú ẹ̀dá rẹ̀ jù illa hadhihi al umma àfi umma muhammad nìkan lọ́wọ́n ṣàlẹ́ṣà ní àdìnà ìlànà àhá tó ráwọn àfáà umma yìí ṣìyàrù ha àwọn lè ní ẹ̀ṣájú tó túmọ̀ sí pé ọlọ́run kẹ́ àwa mùsùlùmí púpọ̀ pẹ̀lú kọ́ lọ́n fi àwọn àfáà kẹwàá lọ́kùnrin láàfáà lóbìnrin láàfáà ẹ́ tí wọ́n fi ọwọ́ líle wọ́n fi gbá ọ̀rọ̀ ọlọ́run mú wọ́n dì mú ìyẹn láti láǹfààní kó ṣẹ́kù dì sí ẹ wò pàtí sanabi sallallahu alaihi wasallam tí ò sì sí láwùjọ wa mọ́ ó ti lé lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò ní rí kò ní rí nínú ẹ̀sìn a ṣàfẹ́kù kankan tábà ní ah ọlọ́pàá náà bí ò sí láyé ni àbá bẹ̀rẹ̀ àdídì báyìí ọlọ́pàá náà bí ò sí láyé ni àyà tó sọnù báyìí àbá wádìí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò sí. Allahu akbar jẹ́mọ́ àbọ̀tò ti bẹ́ẹ̀ náà nìyí a máa rí àwọn àwọn olùgbìyànjú nílànà abú nínú àwọn ulama náà àwọn àfa abú ọ̀làmọ́ oṣù àwọn àfa àbú láti máa fẹ́ da gbogbo ẹ̀rú fáwọn ènìyàn ṣùgbọ́n ìsìláàmù ọlọ́run ti dáàbò bo ìsìláàmù ọlọ́run inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun ọlọ́run ni ẹ̀rí alukur'an ẹ̀rí muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí islam ẹ̀rí sunna òun náà lòun gbé e kalẹ̀ òun náà lòun sì máa dáàbò bò ó tó aburú kan kò lè ṣe sunna kò lè ṣe alukur'an kò lè ṣe muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò lè ṣe islam lódìdí àmọ́ tó di bẹ́ẹ̀ a mọ̀ rí àwọn àfáàmù tó bí dájú pé ní tó fa sábà bí àkọlé yìí tó bí dájú pé ìmọ̀ gángan òun náà wá fi ní òkè àwọn olàmáwòsù àwọn àfáàbù kí ló ní bí àwọn àfáàbù ni wọ́n mú torí pé ìmọ̀ tá a rí yẹn nìyí ní ti ń bẹ láàrin wa ni ti ń bẹ láàrin olàmáwòsù àwọn àfáàbù àtàwọn àfáàrí àwọn àfáà jẹ̀mọ́ eléyìí ló kàn tó dájú pé láti máa mọ̀ pé àwọn afá wa àkọlé tí wọ́n mú yìí àkọlé tó yanrantí ni báfa bá dáa àwùjọ ó dáa báfa bá dáa ilé ó dáa báfa bá dáa ìlú ó dáa ìlú ó tòrò yóò túbọ̀ àmọ́ táfò bá ti dáa àwùjọ ò lè dáa torí àwọn ni wọ́n ní nǹkan lè fi rí ìyàn lọ́wọ́ àwọn láfi ní mànà. lábẹ́ eléyìí ibẹ̀ láti máa mọ̀ yí pé oníkàlùkù wa ká bùkátà ìmọ̀ ìmọ̀ pàtàkì púpọ̀ ìmọ̀ ó pàtàkì ìmọ̀ lọ́lá táwa náà ká di nínú àwọn ẹni mímọ̀ dáadáa dẹ̀mọ́ bí nǹkan bá tóbi lẹ́nu ẹni àìdáàmú fún bí nǹkan bá pàtàkì lẹ́nu ẹni ẹ àìlálà ẹni wa lórí ẹ̀ nígbà tí yẹn ní mọ́tò wọ́n lè po wọn one hundred eighty five naira per litre ṣe apẹ́ni tí ò ní mọ́tò tó sì ní gẹ́ẹ̀lì á kàn máa bá wọn tọ́nà ni àbí tó ti yẹ pé àbó lówó kó lẹ́yìn ìlú ẹ̀dínkù ṣe ṣùgbọ́n ẹni tó ní mọ́tò tó ti níbi tó fẹ́ lọ àbẹ́ni tó ní jẹ́ẹ̀nì ilé tó tanná lálẹ́ tó ti rí lọ. jẹ̀mọ́ òun mọ̀ sọ́ọ̀bù bóòlù òun ṣe rí owó tó fi ra epo sí mọ́tò kó lè balẹ̀ gbé jáde torí àìjáde là ìmúwó wọlé. tó ní ta bá pàtàkì a máa ń dààmú fún a máa ń mọ iyì rẹ̀ ìbálòwọ́n bọ̀ ní tí ìbá mọ iyì rẹ̀ yóò gbẹ ṣùgbọ́n tó bá máa ń dòbí dáadáa ẹ̀ tó máa ń dòbí tó bá fún lóbì tó fún apẹ̀rẹ̀ tó bá mẹ́yọ̀ kan yóò fòwé bò yókù ó lè balẹ̀ tutù ṣùgbọ́n tí ó mọ̀ ń pẹ̀ tó ìmọ̀ a gbọ́dọ̀ gbìyànjú oníkálukú wa a gbìyànjú mú ọlọ́run ti ṣàánú wa pẹ̀lú àwọn àfa dáadáa ká má fàṣìkò ráre ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń fi àsìkò tá a ní láti lò pẹ̀lú àwọn àfa láti jàǹfààní ìmọ̀ àti ráre táwọn afọ́ ọba ti kọ́lẹ̀ tí wọ́n jáfà dáadáa àwọn náà tún gbọ́dọ̀ ṣáwọn àsìkò tó ti yé a gbọ́dọ̀ ṣáwọn àsìkò ó lẹ́sọ̀ yìí ti pọ̀ yọ alọ̀kan sunday àtúmọ̀ alọ̀kan monday àtúmọ̀ alọ̀kan friday tó máa ní ká máa gbọ́ wà sí lójoojúmọ́ dẹ̀ máa kí ló ná wa kò ná wa ń kó lówó kò ná wa ń gbàǹjà kò ná wa lówó ọ̀pọ̀lọpọ̀ wa ayọ̀lẹ́ torí pé àmọ́ ọlá tó ń bẹ bí ìmọ̀ a ti gbọ́dọ̀ mọ̀ ìmọ̀ ní ọlá tó pọ̀ Súpà àwọn afábà ń bẹ láti lè kọ́ wa lẹ́kọ̀ọ́ kílókù. Sọ̀pọ̀lọpọ̀ tí ò lákèésí sọ̀rọ̀ mọ̀, àwọn ni wọ́n wà tíráàbù bóyá lọ ilé ọdún. Ìkó wà tẹ́lẹ̀ ẹ́ nínú àwọn mọ́sálà tó ń lẹ, àwọn mọ́sálà dẹ̀ndẹ̀lẹ̀ wíyà tó lẹ, tó bá wá tẹ́lẹ̀, a máa pè ó sáàsù, ah, ló máa sáàsù lọ, a tún pè sáàsù lẹ̀ mọ́ ìsọ́mọ̀ tó a tún pè mọ́mù náà, ah, òun kò làwọn afá yìí wà náà, ẹ́ tó bá jà wá pé tó bá rí kó bá jà wá tó bá wá rí ìgìnì yìí tí wọ́n gbé kí àwọn kan kéékèèké ẹlòmíràn wá lálàá sí ẹ̀mí ìlú àbọ̀rọ̀ pọ́sùrù àbọ̀rọ̀ jámù àká musafa wàlẹ̀ musafiri gẹ̀mọ́ ṣùgbọ́n tí yàrá ti lo àsìkò dáadáa pẹ̀lú àwọn àfa tá a ti dèmọ́ lẹ́yìn tá à ń pè ní ìmọ̀ léyìí tí wọ́n ń fún wa láǹfààní tí wọ́n ń pè ní ìmọ̀ gangan ọlá ìmọ̀ báwa bá sí pẹ̀lú àwọn àfa akọ́kúrò ládùúgbò ni arìnrìnàjò ni àbáwọn àfa ọlọ́run ní kí wọ́n tún pààrọ̀ ayé ni ẹ́ gẹ̀mọ́ àdìmọ̀bẹ nínú òkùnkùn àmẹ́lẹ́yìn kan ní ṣe sí ọ̀pọ̀lọpọ̀ wa tó ìmọ̀ ìmọ̀ ó ní ọlá tó pọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lálùkùrán al-karim wọn náà lè lọ kọ̀ǹfàmù rẹ̀ ní suratu al-imran quran chapter three verse eighteen ọlọ́ọ̀bá ní shahida Allah annahu la ilaha illa hu والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ọlọ́run ní ṣẹ́hìd Allah ọlọ́run lóhun ọlọ́run jẹ́rìí ṣẹ́hìdà ṣahádà òun jẹ́rìí àwọn àfáà ní ìjẹ́rìí ìmọ̀ ní í ṣe pẹ̀lú kíni àlẹ́ ìlmú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọlé ìṣùbáàrù. ìtì yẹn mọ̀ là á máa jẹ́rìí lé lórí gbogbo tá a bá sì lè fi lè jẹ́rìí lórí á láǹfààní àti sọfẹ́lòmí ìnáwó nígbèrè náà nù lè ba lè láǹfààní sí la ń jẹ́rìí sí ọlọ́run bá ní ṣáhìdà lọ òun ọlọ́run ọba jẹ́rìí òun ọlọ́run ọba jẹ́rìí annahu la ilaha illallah pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfọwọ́n ọlọ́run ọba Allah wal malaikatu bẹ́ẹ̀ làwọn màlẹ́kọ̀ òun ọlọ́run ọba náà jẹ́rìí wa ulul ilmi qaima bil qisti bẹ́ẹ̀ làwọn onímọ̀ tí wọ́n dúró ti ẹ̀sìn wọ́n lo ohun tí wọ́n mọ̀ wọ́n fi mímọ̀ ṣiṣẹ́ àwọn náà jẹ́rìí ẹ̀wù tọ́lọ̀ bá tó àwọn àfáà sí tọ́lọ̀ bá tó onímọ̀ sí ìwọ náà lè máa bẹ lẹ́ láàrin àwọn tọ́lọ̀ wọn bá ń ròyìn pẹ̀lú dáadáa yìí látara mọ́síálà kan lóòótọ́ àláǹfààní kádàbí àwọn àfáà wa ṣùgbọ́n tí wọn náà bá ti gbọ́ tó ń lò fúnra rẹ̀ àbóhùn fún ọ ká àbóhùn fi yọjú àràmọ̀ láàrin àwọn èèyàn wọn náà ti ń bẹ láàrin wọn náà nù wọ́n olólè ilmi qama ọlọ́run ní kó wọn lọ́n ṣe jẹ́ táwọn mọ̀lẹ́kà jẹ́rìí síjẹ́ kan ṣoṣo òun ọlọ́run bẹ́ẹ̀ làwọn àfáàfin ni mọ̀nà tí wọ́n dúró tẹ̀sí náà jẹ́rìí lódodo ẹ wo tọ́lọ́run tó mọ̀ sí lára ọlá tó ń bẹ fún mímọ́ lélẹ̀ tó sì ń bẹ fún àwọn àfá àwọn onímọ̀ Ash-Shawkani rahimahullah nínú Fathul Qadir pàtó sàlàyé lórí àyà yìí oníta bá wo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yìí dáadáa a máa rí bẹ́ẹ̀ fadilatun li ahli ilmi jalila a máa mọ̀ pé ọlá tó ń bẹ fún àwọn onímọ̀ jalila ọlá jalila ni ọlá tó tóbi ni. wa manqibatu nabila a sì máa mọ̀ pé kò tí àwọn àfáà tí wọ́n dì mú ipò abiyì ni lọ́dọ̀ ọlọ́run ipò wúrí ipò ńlá ni lọ́dọ̀ ọlọ́run liqarnihim bi ismihi torí pé ọlọ́wọ́n bá fi àwọn àfáàfin ni mọ̀nà dáadáa ó fi tì sọ́dọ̀ orúkọ rẹ̀ shahida Allah annahu la ilaha illallah wal malaikatu wa ulul ilmi fihi kanan shahida òun ló gbé ọlọ́run sínú ló gbé àwọn àlékà sínú ló gbé àwọn àfáàfin ni mọ̀nà dáadáa ló gbé sínú. bí ismi wa ismi malaikatihi ọlọ́run tún gbé wọn sí kú àwọn malaika rẹ̀ والمراد بأولي العلم هنا شوطان لي عوني ما طلب من صلاله علماء الكتاب والسنة هنا نعوى نوافا تراتو وهيتا دي دي دي أفا أحلا ترى إلى الله سكو إلى نبي سكو تنبلا راوا إما القرآن إما سنة أما فعل السنة والجماعة أما فعل الكتاب والسنة أما فعل ودي القرآن في السنة مو وما يتوصل به إلى معرفتهما àti àwọn ìmọ̀ tá a bùkátà láti ní tí ó mú kágbọ̀yé kùránì wa jókòó bọ́lọ̀ sí fẹ́ kágbọ̀yé súnà wa kó jókòó bọ́lọ̀ sí onírú àwọn ẹni tó bá ní àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n máa ń sọ nínú àyà yìí. ìtìdára bíi ilmin لا مدخل له في العلم الذي اشتمل عليه الكتاب العزيز وسنة أو سنة المطهرة قولي كلا فيك ويما كيو نيشي كلا القرآن شي كيو نيشي كلا السنة شي جماعة àwọn àfáà ni làwọn èèyàn mọ̀ yí wọn wọn ò mọ̀ yí wọn wọn ò bàbàrà wọn nígbà wọn bá kúrò ládùúgbò lẹ́lẹ̀mí tó mọ́ tó yí wọn yí wọn ẹlòmí ò tẹ̀ ní mọ̀ yí wọn àfi lẹ́yìn ikú wọn tọ́wọ́ ń sa àwọn wọ́n sọ wọ́n ní kò o afẹ́ afẹ́ reform society society reformation society reformation afẹ́ tó àwùjọ tó wọ́n ní pé àwọn àfáà tó nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run náà gbèsè rẹ̀ lórí àti pé kò sí society náà nìyí tá máa reform tá a bá yọ owó àfáà kìtàbù wà súnà kúrò jẹ̀mọ́ nígbàgbà alágbádá ni wọ́n ní oníyẹ̀rì ni olálùkímbà ni wọ́n ni ológun ni wọ́n ni jẹ̀mọ́ lálá àwọn tó bá lo òkè ilẹ̀ náà ló ń bọ̀. àwọn àkọ́kọ́ àwọn àfáà yìí àkọ́kọ́ wọ́n á jẹ́ nínú àwọn players àwọn tí a gbọ́dọ̀ kàkún in fact the first set of players àwọn àfáà yìí fún societal commission pàfẹ́ tún àwùjọ ṣe àwọn àfáà alòsùn náà ni ṣùgbọ́n lè yìí kọ́ lórí ẹni tó wọ́n wọ́n láwùjọ wọ́n bá tó ń bẹ láwùjọ náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n torí wọ́n ṣe kí ni celebrities <laughs> celebrities wọ́n ṣe gbajúgbajà láwùjọ Sheikh Shawkani rahimahullah ó ní kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn àfáà tó dájú pé ìmọ̀ wọn kì í ṣe mọ̀ kìtàbù wa sunnah àwọn mathematician ẹ́ àwọn sociologist àwọn engineers gbogbo àwọn eléyìí àrìmọ̀ ayé ni wọ́n wọn ò sì lè dáyé tó wọn ò lè dáyé ṣe àti pẹ̀lú àwọn ulama olùkìtàbí wa sunna àwọn àfọ onímọ̀ tí wọ́n nímọ̀ nípa òfin ọlọ́run àti sunna alábíwá muhammad sallallahu alayhi wa sallam. so ní ìlú dájú pé a bàbàrà àwọn àfa àmọ̀yí wọn àwọn àfa dáadáa àmọ̀yí wọn bí ẹ bá mọ̀yí àfa dáadáa òun náà ni ó máa burú tí ń bẹ lára àwọn àfa tí ò dáa àwọn lárúbá máa ní ọ̀bẹ̀ àbùdádì tẹ̀tẹ̀fẹ́ ìyẹnu aláṣíà gbogbo kan máa ń lọ pẹ̀lú opposite rẹ̀ ni word and opposite bàbá mọ òru láàmọ ọ̀sán ọmọ tí yàn bí lọ́sàn tó wá ń sọ̀rọ̀ tó wá lajú tó ń sọ̀rọ̀ tẹ bá sọ pé kí ní ìtàn bẹ dáńgò lóru kò mọ tó ń bẹ torí kò rí rí ṣùgbọ́n ẹni bá ti lè mọ òru yóò mọ ọ̀sán ẹni bá ti lè mọ ọkùnrin yóò mọ obìnrin tó ìdàkejì nǹkan yìí máa jẹ́ ká mọ pàápàá nǹkan. bákan náà àwọn àfáà yìí àwọn náà ni wọ́n jẹ́ àrólé àwọn ànábì ọlọ́run lára ọlá tó ń bẹ fún ìmọ̀ nìyẹn bẹ́ẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá dó mímọ̀ ìmọ̀ alukur'an ìmọ̀ sunna lára àrólé àwọn ànábì ọlọ́run bá ní bẹ̀. ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam wọn ni àwọn àfáà àwọn ànábì ọlọ́run ó ní lẹ́mìíràn kò dìnnà wala dirhama tábà ni wọ́n jogún èyí tí wọ́n jogún owó níná dínárù díríàmù náírà kọ́bọ̀ kọ́là ń sọ wọ́n lè máa ń láwọn kan wọ̀nyí tí wọ́n fi ilẹ̀ ìnáma wàràtú ìnáma wàràtú àlẹ́ìlì èyí tí wọ́n jogún òun náà ni kíni náà ni ìmọ̀ ìmọ̀ ni wọ́n jogún tó gbogbo ẹnikẹ́ni tóun náà bá fẹ́ wà nírú kò bẹ́ẹ̀ òun náà gbìyànjú láti nímọ̀ ìrẹ́ pé ogún kan tó ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam tó sílẹ̀ fún wa òun náà ni ogún ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ kí lọ́lọ́run sọ kí lànàbí sọ sallallahu alaihi wasallam. bákan náà nínú ọlá tó ń bẹ fún mímọ̀ ìmọ̀ nínú ọlá tó ń bẹ fún mímọ̀ òun náà ni pé ìmọ̀ ìmọ̀ àmọ́ ìmọ̀ ìmọ̀ kìí tán àìnámọ̀ tán bẹ́ẹ̀ ni ibi tí màá rẹ bá dé ló dé sí ìmọ̀ sì lọ jantirẹrẹ níbi tí wọ́n ti parí lẹ́nu tán ti bẹ̀rẹ̀ nìmọ̀ kìí kìí tán tá a bá sí láyé ìmọ̀ ní máa ṣẹ́kù ìmọ̀ ní máa ṣẹ́kù ẹwà àwọn sọ̀hábà rẹ̀dùwánulẹ̀ àléhìn Abu Hurairah radiyallahu ta'ala anhu tàbí ànábì ni ọlá àti láti rántí rẹ̀ sówó ló ní ni kò lówó tó gbajúgbajà ni kò rí bẹ́ẹ̀ tó gbajúmọ̀ nílùú mọ́tà ni kò rí bẹ́ẹ̀ ṣe èèkan ńlá nínú ìdílé rẹ̀ ni kò rí bẹ́ẹ̀ kí ló wá dé táàbù rírò wá sí wá lè gbẹlẹ́nu wa nígbà gbogbo kí ló wá dé tó lẹ́pútọ̀ àgbọ̀dọ̀ ilé èèyàn kan tó bá ṣẹnu wátawàta láti bú àbú rírà ẹ́ ah, ara wọn ò ní balẹ̀ mọ́ ààrẹ ó sì máa ṣe wá gbogbo tá a bá ní òun láti gbóǹtọ̀ ń jà kí ló dé kò sí nǹkan tó pa ọ́ ìmọ̀ ni ìmọ̀ ló bí eléyìí fábù rírà mata Abu Huraira wa baqiya ilmuhu Abu Huraira ti kú ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ń kọ́ ó ń bẹ pẹ̀lú wa bó ṣe máa ń rí nìyẹn ìmọ̀ ní máa bá yàn án lọ láíláí ìmọ̀ ní máa ṣẹ́kù owó ìṣẹ́kù owó kì í ṣẹ́kù bí yàn bá lówó tó nílì títí bó bá ti lè kú náà nìyí ó ti tán dànù ó ti tán àwọn yóò gbàgbé ẹ máa dá ẹ̀mú lé yẹn ni àìmọ́ kí ẹ bá lọ sí ìlú òkè ẹ lọ sábẹ́kúta ẹ lọ sí ìbàdàn ẹ lọ sí ọ̀yọ́ kódà nílùú èkó tá a wà yín náà nìyí àwọn lẹ́tọ̀ọ́ ẹ̀ tí yóò mọ̀ náwó síbẹ̀ ìpín ilé yìí ní 1960 ẹni tó kọ orin the richest person láwùjọ ilé táwọn náwó sí yìí àwọn táwọn gbáyé sí yìí tá a jó tá a lówó bí ẹni yẹn ni àdílé gbé owó rẹ̀ ń kọ́ ó ti lọ bẹ́ńtọ̀ ń ṣe lọ bẹ́ẹ̀ lówó ẹ̀ náà ti lọ owó òṣẹ́kù ṣùgbọ́n bí àfáà bá dé nímọ̀ òdodo pápá bá kú ìmọ̀ rẹ̀ ó ṣẹ́kù lára ọlá tó ń bẹ fún mà nìyẹn jẹ̀mọ́ làfáànáàfù gbọ́dọ̀ ní ìpín bó ṣe wọlé kó mọ nínú tí wọ́n ń pè ní ìmọ̀ ìmọ̀ lọ́lá tó pọ̀ tó pọ̀ jáde rẹ̀ nínú ẹ̀ òun àmúwáyìí lábẹ́ eléyìí Ibn Qayyim al-Jawziyya rahimahullah ó ní fa'inal alima ó ní ẹ̀rí onímọ̀ yufsidu alọ́sọ̀ ìfọ̀ọ̀n onímọ̀ máa ń ba ìgbìyànjú ṣètọ́nì jẹ gbogbo ète tí ṣètọ́nì bá fẹ́ dáwọ́lé yálà láti lè fi sọmọnìyàn nù kó má tinú mọ́ kó má gbàwẹ̀ mọ́ kó má ṣe ọlọ́run ó mọ̀ tẹ̀ lófin ọlọ́run kó di èlé ẹ kó ṣe zìnà gbogbo ọ̀nà tí yẹn fi ṣe ọlọ́run tí ṣètọ́ ni bá ń gbìyànjú rẹ̀ kọ́mọnìyàn onímọ̀ mọ́ bàjẹ́ ni wọ́n dà gẹ́gẹ́ àti fáírọ́ọ̀sì ni onípa iná àlìmọ́ yóò ṣe lo aláṣọ ìtọ́n máa yẹ sí àfihì wẹ̀yẹ́ ẹ̀dẹ́m máa yẹ bìníhì bẹ́ẹ̀ náà onímọ̀ mọ́ ń wó gbogbo tí ṣètọ́ bá ń gbìyànjú láti kọ́ nínú àwọn ọ̀nà ọbú ọ̀nà ànù tó dájú pé ta bá ráfa kan nínú àwọn àfáà láwọn àfáà tí èṣe àfáà dáadáa àfáà bú láwùjọ kéèké tó bá ti gbọ́ pé àfáà súnmọ́ kan ti dádúgbò báyìí jẹ̀mọ́ ìnira ti dé bá ìnira ti dé bá torí pé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ ah ìmọ̀ bọ̀jà jẹ́ ni òun sì nìyí kì í ṣe àfáà dáadáa ó lọ kí ó lóòótọ́ ó gbọ́ lárúbáwá lóòótọ́ ó fẹ́ tara rẹ̀ jẹun bísínẹ́sì ló ń fẹ́ ṣe tó bá ti wá rí àwọn afáfẹ́rí ọlọ́run sọ báyìí anábì sọ báyìí ọlọ́run sọ báyìí anábì sọ báyìí kì í béèrè owó kò wá fẹ́ owó àwọn èèyàn bí wọ́n sọ òdodo fáwọn èèyàn ni ìbànújẹ́ ti débà ó ti débà jẹ́mọ́ tábà lọ bí ìkómọ nígbà míì tábà débẹ̀ wọ́n yẹ pé àwọn àfa àwọn jálà bíi làbá bá ń kó òtútù kò òtútù ó sì mọ̀ mú wọn kí láwọn alẹ́ tó máa jẹ wọn. kò sí yẹ kó máa rí bẹ́ẹ̀ tó ní pé tágẹ́tì ti ti wọn ọ̀tọ̀ tágẹ́tì àwọn àfọwọ́ ní súnà ọ̀tọ̀ tágẹ́tì ti ti wọn ìtìjáàrù ni bísíẹ̀sì ni ìtìjáàrù náà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe bísíẹ̀sì pẹ̀lú àwùjọ wọ́n fẹ́ ṣe nìyẹn. ṣùgbọ́n wọn fà súnà nínú wọn tó ìbànújẹ́ wà dé báwọn akóhùn jára dé paro òrà díẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí náà ọ̀rọ̀ dé náà nù ah, eléyòdá eléyòdá eléyòdá ó pẹ́ dání ọ̀dá rí èyí tó bá da dá náà ni tó bá sì dá ń kọ́ ó dá náà ni. so ibà kan nìjọ allah ni fa iná lè àlìmọ́ ó ní ẹ̀rí àwọn àfa àwọn afinimọ̀nà dáadáa yóò sì فكل ما أراد إحياء فكل ما فكل ما أراد إحياء بدعته بقول كان يتوب بيجو لا تسيا دادا لكانيلة نياوجو نلوبا نمتلاسكا نديلكا وإماتة سنة أبلاك فسنة نبيكم حال العالم بينه وبين ذلك أما فاري ونقلاي a ní kan láàyè eléyìí tá a sọ fún wa yìí àwọn náà ti mọ̀ dáadáa tó ń bí wà láàníyẹ tí wọ́n fi mọ̀ sọ wá lórúkọ wọ́n mọ̀ sọ àwọn àkóńsún náà lórúkọ orúkọ kókọ ara má da wọn lóhùn àmọ́ wàlẹ̀ áfírì ni wọ́n yóò ẹ má da wọn lóhùn o ẹ má da ẹ àwọn náà kọ́ wọ́n sì fẹ́ ṣètọ́nì ló kọ́ wọn kéwú àmọ́ mẹ́tẹ́sà ti ṣètọ́nì ní <laughs> táwọn afáwọn lọ ẹ̀rọ níbẹ̀ wọ́n máa mú orúkọ kókọ wá kó tó fà á ju wípé àdáadáalẹ̀ tó fẹ́ gbélẹ̀ ẹ̀ gbà wọ́n láàyè rẹ̀ ìbàjẹ́ tó fẹ́ sọwọ́ ẹ̀ lọ́lẹ̀ ẹ̀ kún wọn lórí ẹ̀ ẹ̀ ń ta kò wọn lórí rẹ̀. fàlàṣẹ́ yẹ aṣáàtù àléyé ní bàkọ́ ilẹ̀ àlẹ̀ ẹni bàkọ́ ilẹ̀ àlẹ̀ ibi kọ́ ìmú ni kò sí nǹkan tó ní ṣe ìtọ́ni lára tó tó ká máa ráwọn àfáà fún náà láwùjọ ó ní lára pọ̀ tó túmọ̀ sí pé the more bí àwọn àfóǹbí bí àwọn àfóòní àdádálẹ̀ àwọn akọnilu bá ṣe pọ̀ láwùjọ bẹ́ẹ̀ náà ni ṣètọ́ ni mo dunú sí. wọ́n bá ṣe ń kéré sí táwọn náà wọ́n pọ̀ ló ń kà wọ́n lọ mọ̀ bí ṣètọ́ tipẹ́tipẹ́ láti bá lẹ́nu àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá agbọ́dú bá lẹ́nu wọn tó máa ń ṣàdúrà ni. wọ́n á ní ọlọ́run bá wa wọ́n máa gbé súnà nẹ́bì ga àbí èmi ò gbádùn mi gbọ́ ìwà ń gbọ́ ládùúgbò yìí o èmi ò gbọ́ mọ́ for the past twenty years mo ti gbọ́ gbẹ̀yìn wọ́n lọ bá rẹ̀ náà débọ̀rẹ́ bá pa náà débọ̀rẹ́ bá wa gbé súnà nẹ́bì ga bá wa ra bíbí ní ilẹ̀ torí pé ọlọ́run ti gbàdúrà àwọn wọ́n lè máa ṣí látara ìmọ̀tàn bẹ́ẹ̀ ni ibi tí màá wọ́n dé ni ṣùgbọ́n bíbí àṣetọ́ nìyí láì sí ìrèdì títí bíbí àṣetọ́ nìyí ó pọ̀ jáde rẹ̀ bẹ́ẹ̀ lára ẹ̀ ń jálàbí lára ẹ̀ lówó àlùbáríkà lára ẹ̀ lówó ìkómọ lára ẹ̀ lára ẹ̀ lára ẹ̀ lára ẹ̀ ẹ́ lára ẹ̀ lájò orí eku orí ẹyẹ náà yẹn ní títí oríṣiríṣi oògùn oògùn abẹ́nú gbọ̀ngàn lọ́dọ̀ àfáà ìkòkò ìfẹ́ àwúrí àgbàlagbà ẹ́ mọ́dàrí kan ṣàtànná gbogbo ilé ìyàtàjẹrẹ báàkì fẹ́ndà ìgbẹ́ lọ́dọ̀ wọn kò lára bídíà ṣètọ́ ni òun nìyẹn lára náà dẹ́bọrẹ́ nìyẹn ọlọ́run wá ń lò nínú àwọn ọmọ wọn láti pa bídíà yìí rẹ̀ wọn wá ṣàdúrà mọ́ so ìgbẹ́kọ̀ ìmùlẹ̀ ẹlọ́mọ dáadáa o pé the more bí àwọn àfáà súnmí àwọn àfáà dáadáa bá ti ń bẹ láwùjọ bẹ́ẹ̀ náà ni ó mọ ní ṣètọ́ọ̀nì lára sí torí pé gbogbo ọ̀nà tí ṣètọ́ọ̀nì bá fẹ́ gbé ìgbà láti lè fi ìbàjẹ́ lọ́lẹ̀ túrò àwọn àfáà bú jẹ̀mọ́ àwọn àfáà tí wọ́n dúró ti al-kitabu wa tọ́lọ̀ ń ròyìn wọn lókè ní àyàká amúwá ní sọ́tù al-Imran àyà 18 àwọn àfáà wọn ò ní wọ́n ní fàlàṣẹ́ ìyá أشد عليه من بقاء العالم بين ظهرين الأمة ولا شيء أحب إليه من زواله kò sí nǹkan tí ṣe ìtọ́jú tó ní ìtẹ̀sí ju pé kó mọ́ sáfà dáadáa mọ́ táwọn afá àbú pọ̀ àwọn afọ́ òbí lè jẹ́ tí wọ́n mọ̀ sọ tọ́lọ̀ wọn ò sọ tí wọ́n sì mọ̀ ṣe tọ́lọ̀ ni wọ́n mọ̀ ṣe ṣètọ́ni máa ń nífẹ̀ẹ́ sí kò sí nǹkan ìtọ́jú tó nífẹ̀ẹ́ sí tó tó irú àwọn àfáà bẹ́ẹ̀ tó lẹ́yìn lára àtàkì tó kọ́ àjẹsí rahimahullah tí ó sọ òun náà lélẹ́yìn láti máa mọ̀ pé ìmọ̀ ó ní ọlá gbogbo wa láti gbọ́dọ̀ gbìyànjú káwọn náà jẹ nínú ọlá ìmọ̀ kun aliman aw muta'alliman aw sa'ilan wa la takun rabi'an fa tahlak bí àfáà jóní mímọ́ tó gbìyànjú ó pàṣípò lẹ̀ ó fi gbà lẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti wá mọ̀ ó mọ̀ wá báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ó ọ̀rọ̀ lórí. bó o bá lè lágbára eléyìí wọn náà máa báwọn àfáàní máa táàpù mọ̀ lára wọn máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà táwọn àfáà bá sí tó bá rìn lọ báwọn rìn kó lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àǹfààní ti wà fún wa fóònù ń bẹ fún wa táwọn náà jẹ nínú ọláìmọ̀ ìsáàf sáwọn àlékún ẹ dákun ẹjọ ẹ dákun ẹ pàdé ìsìnkà ṣe wá sí fún mi mélòó nínú wa là máa ń ṣe nígbà gbogbo ẹ bá ti dojú rú ọ̀rọ̀ bísíǹsì lámọ̀ fàwọn afá àmọ́ ilé wọn káàkiri ìsáàf ẹ dákun ẹjọ ẹgbọ́n tí ẹ lè gbowó èlé ẹ mọ̀ wọn pẹ́ ti sọ́dọ́ pé kò dá kéèyàn gbowó èlé o bọ́ ẹnìkan pè mí nígẹta nínú sars ṣé mo mọ̀ pé ẹ ti sọ pé obìnrin ò kí ń dá travel kọ́nà bí ní kò dá kóbìnrin dá travel lèmi náà mọ̀ o mo kàn tún sọ ní pé ṣé mo lè lọ mú ìyàwó mi ẹ ṣé mo lè sọ fún ìyàwó mi kó mọ bùwá níbi tó travel lọ. ẹ wo pẹ́sàn yẹn ó ti mọ̀ pé obìnrin ìdárí ìrìnàjò àti kó lọ pẹ̀lú maharam ó wá ní ẹmu mọ̀ bẹ́ẹ̀ bọ́ ṣé mo lè sọ fún ìyàwó mi kó mọ bùwá láti travel lọ torí gbọ́dọ̀ ráyè ní ìdẹ̀ lówó lọ́wọ́ mo ní kò sáfà kan tó sọ fún ẹ pé ìyàwó rẹ̀ dá travel láì má ní mahram ẹ̀mí náà mọ̀ ọmọ ẹ̀ṣẹ̀ nígbà kan láta ó ti kò pẹ́ náà ẹ̀rọ ìtàn ẹ̀ mo mọ̀ ṣé tí ẹgbẹ́ ẹ̀ kan wà obìnrin ni òun lè mú dédàjì ọ̀nà sòfin mi lè lọ pàdé ẹ̀ dédàjì ọ̀nà ẹ wo nǹkan báwọn wọn ni anabi ah, sallallahu alaihi wasallam olóbìnrin tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtọ́jà kìyàmọ̀ kò ní ní ìrìn àti pẹ̀lú mahram ẹ ṣe ìjásùnà ẹ wá dúró ẹ wá dúró ìjásùnà ìjásùnà ìjásùnà. ẹ wò kàn báwọn lórí àwọn kan ẹ nìyí dẹ̀ máa bí ẹ bá nírú abẹ́ kejì wà tó dáa á padà pàdé àfa àbù tí ó sọ fún wa tọ́lọ́wọ̀n fẹ́ kó sọ fún wa tí ó ní a ṣe nítorí òníyọ́ lọ́wọ́ ọba nínú sí wa á ṣe bẹ́ẹ̀ tó àwọn náà gbìyànjú káwa náà ní ìpín nínú ọlá ìmọ̀ láti jẹ́ àfa àbíkájọ́ mọ̀ tó àbíkájẹ́ at least kájọ́ níbèèrè níbèèrè ìtẹ̀kọ́ tí ó ti béèrè kíṣẹ́ kò ní dáa fún wa kájẹ́lẹ̀ kẹrin kìí ṣe àfà kìí ṣe ọmọ tó bẹ́ẹ̀ ni kìí béèrè ní máa ń dá gbèsè ayé lò fún ara rẹ̀ ni ó ń tàn ti parun ọlọ́kọ́ mọ̀ pọ̀ wọ́rọ̀ jẹ̀mọ́ tọ́ ẹ rí àwọn àfà àwọn àfà rí àwọn àfà dáadáa àwọn al-ulama ar-rabbaniyun wọ́n ní agbọ́dọ̀ mọ ìròyìn wọn láti máa tọ̀ wọ́n lọ láti máa béèrè béèrè lọ́dọ̀ wọn ẹ̀rí tí ọkàn bá ń ṣàárẹ̀ á lọ bá wọn á ṣàlàyé fún wọn tọkàn bá ń ṣàárẹ̀ ti báyìí ustaz ẹ̀dá kan báyìí fún mi ẹ̀kọ́ mi lẹ́kọ̀ọ́ fún wọn wọ́n ti ṣàlàyé nítorí òye ọ̀rọ̀ àlámọ̀rí ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ìlànà ìbá pè yín bọ́ kìí ṣe ọ̀rọ̀ zakat ni ọ̀rọ̀ family ni so àwọn human rights lọ́ba ẹ máa wò báyìí ọlọ́ba human rights tànà ń pèlú human rights ọ̀pọ̀lọpọ̀ human rights human wrong ni wọ́n ṣùgbọ́n ẹ̀wọ̀n òun lẹ́bi ìwọ ni afá àtọ́jáfà súnmọ́ tọ́lọ̀ ti ṣe kò ń gẹ̀ẹ́rẹ́ ẹ́ tí ń bẹ ládùúgbò rẹ tó láǹfààní àti bá sọ̀rọ̀ kọ́ńtàkì rẹ̀ kò sí àlámọ̀ rí tí wọ́n lè bẹ dá sí wọ́n ìbábá ńlá sì ṣe ni ẹlẹ́mi ẹni ìsáàs ìsáàs ẹ má bínú ẹ má bínú ẹni mo fẹ́ sọ yìí ẹ̀yin ò mọ̀ ń pẹ́ o bísíǹsì wa là ń sọ o padà tí máa ń ṣe bísíǹsì ni ẹgbẹ́ yóò sí láàrin ọjà dídì mọ́tà bẹ́ẹ̀ nìkan máa fẹ́ rajà tó bá àwọn lọ́jà yìí wọ́n lè gbowó ọjà lọ́wọ́ ẹ̀ so wọ́n máa ti wá gbowó ọjà yẹn lọ́wọ́ ẹ̀ tán so wọ́n máa sọ fún pé ah àwọn ní ní next shop àwọn ní next shop yọ̀rọ̀ sì ni a máa ń pa gbogbo a máa ń pa tó bá sọ wóróworó lọ sars máa ní taking that no sars eléyìí ṣe ọ̀rọ̀ kọ́là ńlá kọ́là rọ̀ sí eléyìí ṣe ọ̀rọ̀ wá sí o ọ̀rọ̀ business ẹ̀ka yóò fi ṣe business man wọ́n á tara rẹ̀ ọlọ́pàá fáàrọ̀ bá ní yún ó fi kẹ́ ọ oníwèé ṣe business man

onye ní tàbá sọ̀rọ̀ òṣèlú kìí sọ̀rọ̀ Buhari kìí sọ̀rọ̀ yìí Buhari kìí sọ̀rọ̀ kọ́lá aláàkọ́lá rọ̀sùn ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lóòótọ́ ó níbi tó bìlọ́ǹgì sí ni nínú àwọn wùsù ọ́ àwọn àfáà bú ṣùgbọ́n tó bá jẹ́ àfáà rẹ ni kọ́lá aláàkọ́lá rọ̀sùn láti yanjú òṣèlú ṣé ọpọlọ ní nàìjíríà wa yìí níbo ló ti wọlé tó kò sí àlámà rí ọ̀rọ̀ ayé kan káàtọ̀ pé àwọn àkó ò lè dá sí kò sí ọláì kò sí tó fi yé wọ́n jẹ́ atọ́nà fún wa wọ́n lè mọ́ fún wa ní sí bí tá fi jẹun ṣùgbọ́n wọ́n ṣèlẹ̀ fún wa wọ́n dáná oúnjẹ fún wa tó bá wọ ọ̀fìsí bí jẹ tó bá wọ ọ̀gbọ̀n wọ́n jẹ àwọn afáàsùn náà wọ́n fi wa mọ́nà sórí àwọn ìròyìn tá fẹ́ mú wá yìí agbọ́dọ̀ mọ̀ sọ tá a bá fi rí lọ́dọ̀ ẹ ní àfà elédè wa ní gbèsè elédè wa òun ló kọ́ wa ń kéwù ni àbọ̀ nǹkan ló kọ́ wa ń kéwù à ń gbọ́ lórí rédíò à ń gbọ́ lórí tíìgì ni lórí social media ni àbí nínú mọ́tò láti kàdé ẹ̀ ní irú àfà bẹ́ẹ̀ ká dì wọ́n mú dáadáa ẹ́ àfà dáadáa nìyẹn alákọ̀ọ́kọ́ ìtìmáàmùhùn bilkitabi wa sunna wa ta'wiluhum alayhi alayha wa tarkizuhum alayha gbogbo àlámà lọ́ọ̀rọ̀ ẹ̀sìn tó mọ̀ bá wa sọ ó mọ̀ mú wá ní ọ̀rọ̀ ọlọ́run ra nẹ́bì ni kí lọ́lọ́run sọ kí lànẹ́bì sọ èyí tó bá clear nínú ọ̀rọ̀ ọlọ́run ó ṣàlàyé ẹ̀ fún wa èyí tó bá rújú nínú ọ̀rọ̀ ọlọ́run fún wa wọ́n darí wa lọ síbi ọ̀rọ̀ ọlọ́run tó clear wọ́n yẹ̀nà náà fún wa tọ́lọ̀ sọ lélẹ́yìí tánàbí sọ lélẹ́yìí o òkan náà lélẹ́yìí o gbogbo gbà qala Allah qala rasul qala Allah qala rasul qala Allah qala rasul قال الله قال رسول قال الصحابة كلا ننصر كلا نبيصر كلا وتعبيصر شمس الدين بن قيم رحمه الله قلنا العلم ما قال الله قال الرسول قال الصحابة بلا تمويل ونريد أن قليما قلنا كلا ننصر كلا نبيصر كلا وتعبيصر والصحابة رضوان الله عليهم تو إليه جاء كوكو أفاد ما في ري تزقين gbogbo ẹ̀ náà kọ́ láàmọ̀ sọ pé ọlọ́run sọ ànábì sọ gbogbo ẹ̀ náà kọ́ láàmọ̀ sọ pé ok táwa ni kó wá sọ ta ni kó sọ táná fẹ́ẹ̀kì rán tí ó tún sọ ẹ níbo ló ti jogún ẹ̀ sí rẹ̀ bí ìbá ṣe ní ọ̀rọ̀ ọlọ́run ànábì ọ̀rọ̀ àwọn sọ̀hábà kútùbù ráàsì ló sọ kútùbù rùwùsù ló sọ kìtáàbù ráàsì torí bí wọ́n ṣe lọ́pọ̀lọ́ ẹlòmínà lọ́pọ̀lọ́ ọpọlọ sí pọ̀ so ilé jẹ́ ìròyìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìrìkìdálùhùn ọ̀rọ̀sọ̀ tí iye tó hún fi jẹ ní ìlúmọ̀ àwọn àfáà yìí á rí wọn lẹ́ni tó ń pèpè sí ìwọ̀n tó wọ̀n sí nínú gbogbo àlámọ̀rí wọn ní máa mú ìlé koko bẹ́sìn wa ìkọjá àlà bẹ́sìn wa wọn ní pèpè sí wọn ì ní kọjá àlà bẹ́ẹ̀ tí wọ́n ní ṣíyà sí ètò tá a bá ṣe tí ò dá owó sọ fún wa kò ní fọwọ́ ra wa lórí tá a bá sì ṣe tó ń tó yẹ ká ṣe ẹ́ wọ́n ní sọ pé áá ó ti tó bẹ́ẹ̀ ó sì mọ encourage wa náà ni irú àwọn àfa abẹ́ àfa dáadáa ni wọ́n mẹ́sìn lè wọ́n kọjá àlà wọ́n lọ́nà kàdá ní kẹjà ìnáàkùn ó mẹ́tàn wọ́n sàtọ́ wọ́n lọ́nà bẹ ní agbede méjì agbede méjì ni wọ́n bẹ níbi ìjọsìn ọlọ́run níbi ìwà níbi bá àwọn èèyàn lò bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe àṣẹ ètò afábí ń bẹ òun nìkan náà ni o àti ìyàwó àtọmọ rẹ̀ méjì gbogbo mùsùlùmí àdúgbò pátá fún àwọn kèfì àdúgbò kébẹ́ ní kankan sọ̀rọ̀ àyè kìí ṣàfà dáadáa àfà àbúnú a anábì báwọn yẹ̀wú báwọn lò ó báwọn abọ́gibọ̀ pẹ̀lú anábì báwọn sọ̀rọ̀ kò tó di pẹ̀lú wọn ó ra ọjà lọ́wọ́ wọn ẹ́ àwọn náà ti tajà fún alánàbí ìyá owó lọ́wọ́ ẹni tí èṣe mùsùlùmí obìnrin tí èṣe mùsùlùmí ànábì gbà fún oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ó sì fi ẹ̀wù jagun rẹ̀ ó fi dógò ó fi ṣe kọ̀látẹ́ra tánàbí fi kúrò láyé ànábì ọ̀rọ̀ owó ìsàn àbúbákẹ́ lẹ́yìn ìṣòwò sanwó ó wá gbọ́ ẹ̀wù jagun ànábì padà bóòlù àfáàjẹ́ ti wá rí sálámọ̀ mẹ́ta ní máa rí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ méjèèjì ó tán gbogbo mùsùlùmí àdúgbò sí kò ní dáhùn akànlé wọn wọn nínú hmm, bá ń kọ́ bẹ́ẹ̀ náà ni àfáà tá bá ti rí gbogbo ètò òdíjẹ náà ni ó àtẹnáàjẹ ni wá bá bá ti ń ba nídìí mọ́ṣáláṣí á tún nídìí àwọn ìyẹn wọn ṣe àwọn àfà dáadáa àfà àbúlà wọn yòó so àfà tí ó jẹ àfà tí wọn wọn dúró déédéé èèyàn sì lè dúró déédéé àti lórí ìlànà sunna lórí alimẹ́nẹ́jì sálọ́tìm wàláyé tó lè mú ìyàn dúró déédéé nìyẹn tẹlifù àtàkọ̀dáàsì níbi ìgbàgbọ́ ọ̀sìn ìbàdáàsì níbi ìjọsìn ọ̀sìn àkàlàs ọ̀sìn sunúù níbi ìwà tó mú ìyàn dúró déédéé nìyẹn ilé ìjẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì tábà bá lára àwọn àfáà lára àwọn àfáà táàmọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu lélẹ́yìí ẹ̀rí táàmọ̀ ta ọ̀rọ̀ wọn kún àwọn afinimọ̀ náà sílànà tọ́lọ́hún sájọ́nà ọlọ́hún òun nù. ẹlẹ́ẹ̀kẹta ta'wiluhum ala al-ilmi wa ta'allum wal fiqh fi dinillah azza wa jalla. àwọn àfáà yìí gbogbo ìgbà náà ni wọ́n mọ̀ ṣe wá lójú ọ̀rìn báwọn ti fi wá mọ̀nà ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ìmọ̀ra ẹ̀kọ́ iru, ẹ̀kọ́ zakat ẹ̀kọ́ hajj ẹ̀kọ́ manhaj wá sí ni gbogbo gbà wá sí ni àwọn adélé àfa adélé àfa kò sí tíra àwọn arí kòkò dúdú ustaz sílẹ̀ fẹ́lẹ́ ṣe ẹ̀ amáfi ń jó kìíní ni èyí ń sáfà nù kò sí fi lọ fi ń dé àfa tó sọ fún ẹ wà rí cd bari wonder barista àwọn cd barista jọ̀hún rẹ́kọ̀dù ayé jọ̀hún títí ẹ bà nílẹ̀ afá mi yóò wà pọ́ ìdégele ah ṣe ó wẹ̀ àwọn lẹ́yìn irú wọn ni wọ́n sì wá sí ah barista sọ nínú kíkẹ́ẹ̀tì kan kọ̀lẹ́tì wí nínú kíkẹ́ẹ̀tì kan àyìnlẹ́ ọmọ owó rẹ̀ òun náà sọ nínú kíkẹ́ẹ̀tì kan yóò rọ̀ wọ́n lọ́rùn pẹ̀lú tí wọ́n nílé náà nù ṣùgbọ́n àwọn afáàgẹ́ pẹ̀tọ̀ ọlọ́run sọ anábì sọ tíra ní ọ̀pẹ́yẹ tíra ibi tó níyà tíra àwọn afáà tún náà ẹ bá lé wọn tíra àwọn afáà bá ní ìjàmọ́ bọ́lọ̀ bá tún wá ṣe kò ń gẹ́ káyíwà láyìíká wọn ẹja bá wọn lò dáadáa kámú mi mọ̀ kátàpù mi mọ̀ lọ́dọ̀ wọn ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ fíkìwù ìmọ̀ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn àmọ̀kọ̀ ẹ̀sìn rí ìlànà àwọn afáà tún náà kó mọ̀ sí ìtọ̀kọ̀lọpọ̀ tíra fún wa ẹ́ kìtàbù tawhid wó kọ́ wa ìṣúlù sàlásà wó kọ́ wa al-qawaid al-arba'a yóò kọ́ wa kẹsìrì kẹsìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọ́n kà fún wa lára tá a fún mẹ́mọ̀ àwọn àfa dáadáa nù. ẹlẹ́kẹ̀rin wuduhu manhajihim wa wuduhu tariqatihim al-ilmiyya a máa ìmọ̀ àwọn àfa yóò kílẹ̀ sí wa wọn ò ní máa jẹ́ àfa subhanallah tí bá ń bẹ gbáà àwọn àfa sunna á jẹ́ alfa sunni òun náà lágbà lọ́dọ̀ àwọn bíbíà á jẹ́ alifáà bìbì rúùn àwọn kan bẹ báwọn ẹ̀rì mùtàlá wínú ni wọ́n olójúlójú ni wọ́n ẹ́ tẹbárí wọn bí ara wọn lẹ́yìn tẹbárí wọn bí inú àwọn lẹ́yìn kọ́ là ń sọ àfáàfún náà mọ́nájì wó kẹrẹ ọ̀rọ̀ wọn tó sọ lánàá náà ni ó sọ lẹ́yìn èyí tó bá tẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe kò tí wọ́n lára láti kọ́rọ̀ wọn jẹ àwọn àfọ olódodo nìyẹn ìgbọ́dọ̀ tó bá rí bàjẹ́ tó bá rí dáadáa yóò ṣe tó bá rí bàjẹ́ náà yóò justify ìbàjẹ́ yẹn náà yóò kó ti kùránì fún yín yóò kó ti àdìsí fún yín lórí ìbàjẹ́ lórí àwọn afá bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jìnnà sí wọn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ní يحمل هذا العلم من كل خلق عدول ينفون عنه تعريف الغالين وانتحال المبتلين وتحويل الجاهلين ó ní ẹ̀rí ìmọ̀ yìí ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ìmọ̀ ẹ̀sìn ọlọ́run gbogbo ẹni tẹ́ẹ̀mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ òun la àwọn tí wọ́n ṣẹ́kù àwọn àṣẹ́kùbọ̀ àwọn àṣẹ́kùbọ̀ àwọn ànábì ọlọ́run òun làwọn tí wọ́n jogún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dúró dédé àwọn ẹni wọ̀nyí èyí tí wọ́n sì máa ṣe òun náà ni pé wọ́n máa wọ́n máa gba ìmọ̀ọ́lẹ̀ kúrò níbi àwọn tukutu tó dá sí pé látara ìbàjẹ́ ìfẹ́ mẹ́sìnlẹ̀ kókókó fáwọn èèyàn tó fẹ́ ṣe yóò ti máa lọ mú ọ́nà alukurhani àwọn àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n dìmọ̀ mú wọ́n máa gba ìmọ̀lẹ̀ kúrò níbi àṣejùrú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa gba ìmọ̀lẹ̀ kúrò níbi ìbàjẹ́ àwọn olùbàjẹ́ wọ́n máa gba ìmọ̀lẹ̀ kúrò níbi tukutu àwọn aláìmọ̀kan ẹwà àwùjọ wa nílẹ̀ yorùbá tá a bá categorize àwọn afá ilẹ̀ yorùbá jẹ̀mọ́ wọ́n pọ̀ the first category àwọn afá nílẹ̀ yorùbá tuntun òun ni ulama usunna ulama olùkìtàbí wa sunna àwọn afọ ní sunna alhamdulillah fassara allahu amsalahum tọ́lọ̀ jẹ́ kí wọ́n pọ̀ káàkiri nílẹ̀ yorùbá wọ́n bẹ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ lọ́yọ̀ọ́ wọ́n bẹ lọ́sùn wọ́n bẹ kwara wọ́n gbogbo gbogbo mẹ́rin ẹ̀bá ni wọ́n bẹ alhamdulillah first category nìyẹn àwọn aráàlú ló gẹ́gẹ́ bí àfà second category àwọn àfà wọn làwọn àfà sọdá sí pé àwọn kí lọ́lọ́run sọ kí lànàbì sọ fún ìgbẹ́ gbọ́rọ̀ àwọn sàádé torí pé wọ́n mọ̀ ní bí sàádé ṣe nílà káì àwọn náà nílà káì èèyàn sàádé èèyàn làwọn náà àwọn sọmù jẹ̀mọ́ lójú àwọn èèyàn àfà náà ni wọ́n tó ti yé wọ́n ti gbàgbé ìpàdé sallallahu alaihi wasallam ó fi wálẹ̀ láti gbé kágbá kájogún kájogún àwọn sàádé rẹ̀ alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin ìròyìn tó lọ́sùn ròyìn àwọn sàádé lórí ọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìtẹ̀síwájú nínú ẹ̀sìn rí pẹ̀lú ìgbàwájú nínú ẹ̀sìn àwọn ilé yóò bùkátà sí ṣùgbọ́n àwọn náà nìyí tọ́sílì yìí kò tó jẹ́mọ̀ kò tó àti àwọn tó bánà bí lògbà lọ́kùnrin wọn lóbìnrin wọn ọlọ́nira jẹ́nà ni wọn bẹ́yìn bá wà jẹ́nà látara wọn ni bẹ́yìn oṣù wọn látara wọn ni àwọn second stage yìí ọ̀pọ̀ àwọn ti àwọn kan àwọn kan gbàdúrà tuntun àwọn òtí ẹ̀ ní ìtàṣe pẹ̀lú àdéhìsì wọn gbà súnà kí ni kí wọn alukurani nìkan alukurani sangiliti ulama alukurani sangiliti ulama lẹ́yìn wọ́n bẹ kò síbi wọ́n bẹ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ ńlọrin wọ́n nìkan wọ́n afa ìgbẹ́jọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ àdéhùn àdéhùn máa ń dé tí máa ń dá wà lálẹ́ ẹgbẹ́ nìkan ẹ wà ní ìrìnàjò àdéhùn jìnnà ti rí ni nígbà bá ní kàbárẹ̀ nìkan lọ kó lọ bí ìyọ̀rọ̀ wa kó tó ọ̀rọ̀ rẹ̀ ó ti tàṣẹ tó wọn àníbi kúránì nìkan àwọn yóò nù ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wọn pàkì àwọn gbàgbé wípé súnà anábì gẹ́gẹ́ fún rẹ̀ dẹ̀mọ́ òun ni miftah miftahu fáhàmìlì kùránì tó bá gbá lùkùránì yìí súnà anábì ló padà sí ó sì lè mọ súnà anábì àti rẹ̀ sẹ́kà àwọn sàhábà ṣẹ́rí pé the first two categories yìí wọ́n ti àwọn tó wá lẹ́yìn ọlẹ́yìn tó ti wọ́n ti wọ̀ gbẹ́ àmọ́ láìsí gidi láwùjọ wa kàtígórì kan náà ni wọ́n. àwọn kàtígórì ẹlẹ́kẹrin ọ̀làwọ̀n tó bá fi pé kùránì nìkan ni ti wọn náà ṣùgbọ́n kùránì èdè Yorùbá òun ni níbi wọn kùránì lárúbáwá táwọn lárúbáwá kùránì yíbò tó jáde láìpẹ́ táwọn yíbò kùránì Yorùbá táwọn Yorùbá so bí yorùbá tó máa gbé kùránì lágbáwá wọn gbàdánù wọn ní ọlọ́run ní ọmọ àṣánná ní rọ̀ṣúlé ilábẹ̀lẹ̀ sáni kọ́mìhì pé ọlọ́run ọba òòrán ò jẹ́ nìkan fáwọn ẹ̀kẹ́ kan àfi pẹ̀lú èdè wọn yorùbá ni àwọn eléyìí náà bẹ̀ dẹ̀mọ́ kàtígórì kan wọn àwọn kan tó bẹ̀ àwọn kan àwọn kan mọ̀ sọ pé àwọn ọmọ kùránì wọ́n mọ kékeré akàndé kí la tàbí àwọn ìtìlá ilẹ̀ ni àti tẹ̀sùbá kí làwọn náà àfa náà ni wọn jẹ̀mọ́ ẹ wá wò ó ẹ wo tá à ń bá yí láwùjọ ní láti mọ ráwọn ọmọ wọn tó mọ jáde lẹ́nu àwọn àfa omi inú wọn lè lówó tó àpẹ́ ní tv station àbí omi nínú wọn kó lówó kó ní mọ́tò kó kọ́ mọ́ṣáláṣí tó pọ̀ káàkiri jẹ̀mọ́ lára àwọn àdánwò tá a máa báyé láwùjọ lélẹ́yìn ṣùgbọ́n láì sí èméjì ń bẹ táwọn náà sì mọ̀ lórí ọkàn wọn wípé aṣọ nínú ni wọ́n so eléyìí ó máa jẹ́ ìtàníjí fún oníkálukú wọ̀ pé àwọn àfáà tá a rọ̀ mọ́ òun ni the first stage hakikoten ní reality àwọn gangan làáfáà àwọn gangan ní alùlẹ̀mọ́ fún àwọn bá ròyìn náà al-Qur'an jẹ́wọ́n. sọ̀tún sáré ìfẹ́ mi náà wọ́n ṣe mọ́ wọ́n ṣàlàyé wọ́n fẹ́ ká mọ̀ àwọn ta ni ulama usu àwọn ta ni duwatu àdùwátù ni mudilin àwọn ta ni àwọn afá àsọ nínú ta ni àwọn afá abú bó láti máa dá mọ̀ pé àìlè yìí afá abú ni bó láti máa dá afá abú mọ̀ sọ́lẹ̀ tèmi rahimahullah wọ́n ni ẹgbọ́ wọ ulama usu wọ́n láwọn mọ̀ pé àwọn èèyàn sí ọ̀nà àánú kìí ṣe sínú súnà náà bí kìí ṣe sínú alukur'an karim ọ̀nà àánú ni wọ̀lùkọ́fọ̀rọ̀ láti lè ba ìgbàgbọ́ èèyàn jẹ́ kí èèyàn di kèfèrí ó pè sínú kèfèrí. àwọn yẹ̀dùrúnà ilẹ̀ ìbílẹ̀ yìí wọ́n mọ̀ pé àwọn èèyàn síbi àwọn àdáadá rẹ̀ tí ò mọ̀ sí láwùjọ wa ní jẹ̀mọ́. àfa ìlẹ́rìí tó mọ pọ̀pọ̀ àfa ni o àfa ni ó sọ pé kò sí yàtọ̀ láàrin alukurani jẹ́ nìkan ká àtọ̀pọ̀ tó ń pa kẹ̀kẹ́ náà ni àfáàní ó sọ yí pé kò sí yàtọ̀ láàrin omi zẹ́mìzẹ̀mí omi zẹ́mìzẹ̀mí àti omi ọ̀ǹtú nítọ̀tẹ̀ náà ni àfáà náà ni ó sọ yí pé kò sí yàtọ̀ láàrin omi zẹ́mìzẹ̀mí àti dírípù táǹgbà àfáà náà ni ó sọ yí pé kò sí yàtọ̀ mbẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ nìkan ti ń dè kó náà sì di tíra ìkẹ́kẹ́ náà ni tó ti yé ọbọ̀lọ ni wà ìdù láhùn mọ̀sọ̀tọ̀ àtúnmí kú wọ̀tì wà ní ìrìbá tó fẹ́ odidi àfáà lẹ́kọ̀ọ́ ńlá kan nílẹ̀ Yorùbá wa tó rà lẹ́kọ̀ọ́ wà nílẹ̀ ní ọ̀nà ọlọ́run subhanallah so àwọn àfáà tí wọ́n ti ń pèèyàn lọ bí ìṣẹ́bọsọ́nà ìgbọ́lọ̀ ń worogún tó ń pèèyàn sí bí àdáadáalẹ̀ nínú ẹ̀sìn lára àwọn àfáà búnú àfáà tó bá ti ń pèèyàn lọ bí pétọ̀ bá a bá ń sáré bá a bá ń fayá Allahu a máa fayá àyáfẹ́ ẹ́ àwọn àfáà búnú àfáà tó sọ fún ẹ pé ẹ̀ fátíà yìí kò tó nǹkan fátíà yóò tó nǹkan ẹ́ ó kù ifá torí ifá àti fátíà ọmọ ìyájọ́ lọ́kàn náà ni wọ́n àfáà ni ó sọ léyìí jẹ̀mọ́ àwọn àfáà búnú láìsí ìlérí wọ́n ṣe àfáà dáadáa wọ́n ṣe àfáà òrì ìbùtẹ́lẹ̀ rẹ̀ mọ̀ wọ́n ní àwọn àfáà bú lára ṣe sí wọn nìyẹn o wọ́n yẹ tẹ̀lé ní ẹ̀tọ́ ìtọ́lọ́ fáwọn ènìyàn ìsáàz mo fẹ́ ṣe business ní ìrówó owó tí mo ní òtó tí mo lè yáwó èlé ah! ọlọ́run ti yàn dẹ́ yìí ẹ̀yin tọ́lọ́mọ́hún sọ pé ah, ẹni tó fẹ́ lọ yáwó èlé lọ́dọ̀ aláàárẹ̀ lọ́lọ́run pè lé wọ̀ fún kéṣe fún business man tó rẹ̀yìn business man tẹ́ bá yáwó èlé tẹ́ bá fi ṣòwò ah, mọ́ṣáláṣí nídìí owó yìí àfa àbúnú kó mọ̀ ṣe ní ẹ̀tọ́ tọ́lọ̀ ṣe léwọ̀ ẹ́ àwọn tàhírìmà máa hálọ́lọ́ àbíkọ́ máa ṣe léèwọ̀ tọ́nà ṣe ní ẹ̀tọ́ afáwa ní tọwọ́ gíìd àwọn eléyìí òbílẹ̀jẹ́ àfáà ni wọ́n èṣù bèlèké àfáà làwọn eléyìí wọ́n gbéra wọn sípò ọlọ́run wọn lẹ́bí lẹ́yìn bẹ́yì lónà ní ulẹ́tẹ̀ ọmọd lára ṣe fi wọn náà nìyí àwọn àfáà yìí wọ́n láǹfààní láti súnmọ́ àwọn olórí ìlú tó yẹ kí wọ́n sákìyèsí tọ́lọ̀ àwọn àìdá táwọn olórí bá ń ṣe wọ́n sì máa ránkà dédé wọn lóòótọ́ ẹ̀sìn kọ̀ fún wa àì máa lálàáfíà àwọn olórí àì máa bó lórí gbangba ṣùgbọ́n bí ẹ bá láǹfààní àti wà ní wọ́n náà wọ́n pẹ̀lú lórí ní tó bá kù díẹ̀ káàtó nínú ìṣe wọn á tọ̀wọ́ sákèésì tọ́nà sọ̀lélẹ̀ tánàbí sọ̀lélẹ̀ àmọ̀ sọ fún wọn kò wá láǹfààní àti débẹ̀ àbúrú tí wọ́n ń ṣe olórí à láti fi jà ní màkínú àmọ́ ṣe mítìrì ọ̀ irun ti yíyàn ọ̀tọ̀ ṣé bí ẹ máa bá ìtọ́lọ̀ ń gbélé lọ́wọ́ dúkẹ́ ìkínú lọ ọlọ́run ní ọlọ́run kò sí ọlọ́run ní fìyà jẹ yín àwọn alágbọ̀dọ̀ máa ń kírun wákàtí máa rárun wọn àfa nù àwọn àfa abú nù yìí ṣé ti àgbọ̀dọ̀ nínú àwọn ẹgbẹ́ ìlú yìí àwọn àfa abú inú ìròyìn wọn òun náà nìyẹn ṣètò sọ́ọ́rẹ́ ìṣe mi rọ̀ṣùmọ̀ ọ̀lá wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn tán ní ulama òṣó àwọn àfa lẹ́yìn náà ìbùnà kan jẹ́ jẹ́ rọ̀ṣùmọ̀ ọ̀lá ni ulama òṣó ìbùkọ́ ìmù ni àwọn àfáà bu ẹ̀ mọ̀ wọ́n ni dùlẹ̀sáàwù àlá àdúwà bí jẹ̀nà ẹnu ọ̀nà àlùjẹ́nà náà jókòó sí gbẹ̀dùrú náà náà sábẹ́ àkọwà lèhì wọ́n máa ń pe àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn wọ́yẹ̀dùrú náà hù ilẹ̀ náà bí àkọwà lèhì wọ́n wá ń fi ìṣe wọn fi pè wọ́n síná ọ̀rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ tó dáa ní ṣùgbọ́n ìṣe wọn kọ́ ìṣe ẹ̀rọ táà fún ọmọ àfáàbú òun náà nìyẹn lẹ́ẹ̀tẹ̀sùmẹ̀rù ánìhùn mínìhùn wọ́n ní ẹmọ́ tẹ̀sígbọ́ wọn o àìtẹ̀sígbọ́rọ̀ àfáà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ òfin wọn wọ́n fẹ́ kó lékè òfin ọlọ́run ẹ̀rí ọ̀nà táwọn èèyàn fi ní gba súnà nábì ni wọ́n mọ gbìyànjú wọ́n tẹ̀lé káwọn èèyàn gba súnà títí wọn wọ́n ní ẹmọ́ dáhùn ẹ̀wọ̀n pé tíwọ̀ náà sọ tó ní ká má dáhùn ní ọjọ́ káwọn èèyàn gbà ní àbí ọjọ́ káwọn èèyàn gbà ní ẹni tá bá sọ fún yín pé yóò kò sí lápẹ̀ ní súnà ó fẹ́ káwọn ó fẹ́ kẹ́ ẹgbà tó wù sọ ni àwọn afẹ́súnà mẹ́bí ilé ọ̀rọ̀ ẹni oṣù ẹláwà gbà ìṣesí wọn nìyẹn àwọn mi ò mọ sọ̀rọ̀ tó dáa lẹ́nu ṣùgbọ́n ìṣe wọn ìṣe كانوا أول المسجدين له فهم في الصورة الله وفي الحقيقة الطاع والترك ابن القيم شمسدين مين àwọn àfáàyàn tó bá yẹ pé lóòótọ́ ẹni tí wọ́n ń pèpè sí bá jòdòdò kẹ́ẹ́nú awwala al-mustajibina lahu wọ́n á jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa ṣe tí wọ́n ń pè àwọn èèyàn sí àbí ọlọ́ni àtàmúrú náà náà sàbẹ̀lẹ̀ ọ̀tà sáwọn àfúsàfún ọlọ́ni ẹ̀yìn kọ dáadáa ṣíṣe fáwọn èèyàn ẹ̀ ń jẹ́ káwọn èèyàn ṣe dáadáa tó ti yé ẹ̀ ń pè wọ́n sí dáadáa ẹ̀ sì ń pọ̀ wọ́n kúrò ń bàjẹ́ tó ti yé ṣùgbọ́n ìgbàgbé ara yín dáadáa tẹ́ni káwọn èèyàn ṣe ẹ̀yìn òṣè tẹ́ni káwọn èèyàn kìí ẹ̀sìn nínú bàjẹ́ ẹ̀yìn òjì náà sí ọlọ́ni afọláta àpèlè ọlọ́ni làákàyè kò pé ẹ̀mí ẹ̀ lórúkọ ìnùkọ́ ìwé ni fahomu fi sùrọ̀ ó láwọn afá ìta abárí wọn ta gbangba adèlà àmàrí àmì ẹ̀sìn lára wọn á rí wọn gẹ́gẹ́ bí àwọn tá a lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn ọ̀sẹ̀ ìṣàtúnkọ́ ṣùgbọ́n ní ti pàápàá wọn kò tọ́ òtòrò adigunjalè ni wọn olè ni wọn tó ti yé highway robbers òun ni wọn àwọn àfáà mi ṣàlàyé pé kọ́lọ̀ kó fihàn kó gbé àdánwò olè kó ní àdánwò olè kó gbé kó ní kí olè fẹ́ gbà lọ́wọ́ èèyàn yóò gbowó yóò gbaṣọ yóò gbayé ó ti tán ó lè wú ó lè olè ìgbàlè kí ẹ mọ̀ lọ́wọ́ èèyàn. ṣùgbọ́n tí ọlọ́ba sì yàn ṣe kò ń gé àfa abú jẹ̀mọ́ àtàrí àtàlìkẹ́ wọn gbà lọ́wọ́ èèyàn wọ́n gbowó pọ̀tù wá ní mo bá wọ́n tún wá gba ìsìn lọ́wọ́ èèyàn wọ́n bá yín dé wọ́n bàlìkẹ́ mọ̀ jẹ́. lára ìṣe ìṣe lára irú pa àwọn àfa abú òun náà nìyẹn. nígbà tí yẹn lọ bá àwọn àfa àfa ìdákan ìjọ nígbà mo jí láàárọ̀ yìí mo forí gbé òwú aláǹtakùn òní mo forí gbé àfọ́mọ́ ní ah wọ́n lè dákun ìyá yín kọ́ mọ́ mi bẹ́ẹ̀ ah ó mẹ́ ìyá rẹ̀ nù ìyá rẹ̀ ó fẹ́ ṣẹ́ dídàkudà ni máa ní ní bàbá mi ti kú mọ́ mi ló mú tó mi ah àjẹ́ ni ìyá rẹ̀ ẹ̀ẹ́ ní iná òun náà ti tọ́jú bọlé àfáàbù ní máa ń lẹ́ni ibú ó nǹkan ṣe ó lọ wá wà lọ bá láǹgbá tó dájú aláǹgbá tó dájú wọ́n lọ wá tambolo ó lọ wá tambolo tó ti yé bákan náà ó lọ wá ayẹn tó lé ní àwọn kan tó lè rí kò sínú bàọ́lọ́jì yóò lọ wá wá àwọn sì ní irọ́ ni yóò wá gbowó lọ́wọ́ rẹ̀ síbẹ̀síbẹ̀ kọ́ ó ti lọ ní jìbìtì tayé nù ó wá ku ẹ̀sìn á wá tún bẹ̀sì lọ́wọ́ rẹ̀ ìṣesí wọn nìyẹn jẹ́mọ́ eléyìí nínú ẹ̀kọ́ òun náà ní eléyìí tó bí dájú pé àwọn àfáàbù ìròyìn wọn pọ̀ àwọn náà mọ̀ wọ́n alihamudulilá bẹ́ẹ̀ bá ti máa fáàrí yóò máa fáàbù ẹ̀ kó sọ̀dà pé bí a bá máa fáàbù ó lè má máa fáàrí bí a bá máa fáàbù ẹni tó bá tàgbà kó àwọn àfáàbù tí ò sì bọ́ lọ́wọ́ wọn ni o kò sì lè bọ́ lọ́wọ́ wọn àti tó bá tó pàdé àfáàrí fẹ́ni tó ń bẹ lábẹ́ àfáàbù kò lè mọ afáàrí nígbà tó bá fi lè mọ afáàrí ìṣesí rẹ̀ yóò dàbí ìṣesí bí ìgbà tí ẹrú bọ́ lọ́wọ́ àwọn èbó èbó dọ́hùn tó ní fírídọ́ọ̀mù ni ìdájọ́ ẹ bá wà kò sí àwọn àfáàhùn ẹ wọn gbádùn mọ́ àwọn àfáàsùn náà ni ìkan ní á ah, ṣé ká kú ni ṣé ká kú ni ṣé ká kú ni ẹ̀dá mọ̀ sí mọ́lúdì mọ́ ẹ̀dá mọ̀ gbowó òkú mọ́ ẹ̀dá mọ̀ gbowó òkú mọ́ ṣé ká kú ni ẹ mọ̀ kú ẹbí tí ò dálẹ̀ ni kìtàbù wọ̀ súnmọ̀ ní ẹjì mú tó ti yé àbí àwọn náà kú ajọ́ ń ṣe mọ́lù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo tẹ̀sí àwọn náà ń ṣe àfilẹ̀ àsìkú àsìkú ẹ́ tẹ́bá pàdé wọn níbi kùmọ́ wà lóòsì tẹ́bá pàdé wọn níbi alọ́bí ìyàwó kan ní sọ́ńdẹ̀ tó lọ yìí ní Ọ̀ṣun state ah kí ló lé ní wáàsì tó sọ náà ó yẹ ẹ ṣe wáàsì bàtí pé náà àfáàsùn náà lè fi wá sí o gbogbo programu táwọn àfáàsùn ti draft wọ́n dẹ̀ da gbogbo ẹ̀rú lórí kíni owó yìí náà ni ó yá ẹ̀ṣẹ́ ká máa wúrò wọ́n tó ní kópa kùránì orí kùránì kà wọ́n sì gbọ́dọ̀ owó kùránì jẹ̀mọ́ nígbà tó yá wọ́n ní ok àwọn ọkọ̀ sáàsù wọ́n kò wọ́n jáde a ní dìsẹ́mítà lọ́wọ́ yín wọ́n fún wọn náírà kọ́bọ̀ wọn fún wọn ìyàwó kò fún wọn kọ́bọ̀ òun dẹ̀ jáde ìdílé ọkọ nothing ìdílé ẹ̀rọ nothing ṣe káàdì fún àwọn ìkẹ̀kẹ́ ni ṣé ibi ìjẹ́ ọ̀rẹ́ ọjà ọjà ń bẹ́lẹ̀ rẹ̀ lọ ṣe ti yé àáfàá súnmọ́ wa ṣe wá sí ilé ìyọ̀nà dandan lélẹ́yìí tètè yìí tẹ́ bá ṣe súnà ẹ kọ́wọn ẹlẹ́kọ̀ọ́ tó ẹ̀kẹ́ tẹ́ bá káwọn ẹlẹ́kọ̀ọ́ dáadáa àwọn yóò sì dáadáa fún wa a ti rí èèyàn tó jágbọ́ wá sí tó fún àfa onísúnà ní mọ́tò tó wọ́ sí three point eight million kódà tó ju bẹ́ẹ̀ lọ tó fẹ́ tẹ́ bá káwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa tẹ́ bá káwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa àwọn yóò ṣe tẹ́ fún ọ̀ṣẹ́ tí wọ́n bá dẹ̀ bá ti kọ́ wọn ní ìtọ́ ẹ̀ kí wọ́n mọ̀ ẹ̀wọ́n wò pé ẹ̀ mọ̀ lu wọn ìtú ṣẹlẹ̀ ẹ̀ ló ṣẹlẹ̀ ìtú ṣẹlẹ̀ ẹ̀ ní kò ṣẹlẹ̀ kẹ́lẹ̀ bá lè rówó gbà. Ah. àwọn fún owó lẹ́mọ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn. sọ̀rọ̀ wọ́n ṣe wá sí dáadáa. wọ́n ní ẹ má a fi kọ́ ilé ẹ̀kọ́ kan lè mọ̀ pé àwọn afárá sún náà wọ́n lówó lọ́wọ́. ṣùgbọ́n àìná ṣùgbọ́n wọ́n gbà jẹ́ kó yáwà fáyìí pé àwọn náà kọ́kọ́ kọ́ ìyàwó ní kùránì ẹ̀yìn ò lè wọ́n wá gbowó jọ fún wọn gbowó jọ wọ́n lọ fún wọn owó tó fún wọn lọ bí hundred thousand mo ò rí irú ẹ̀ rí títí tí ẹ bá ti sún náà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá dún tòdodo ọlọ́run òkè níbẹ̀ jẹ́mọ́ ilé ìgbé ẹ̀kọ́ fún wa kọ́nàbà Allah subhanahu wa ta'ala fi ṣàlékún ìmọ̀ ìfọ̀wọ́sọ́lọ́lọ́ lọ́sọ̀ ìlà Muhammad وسلم